Àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn òbí wọn ni wọ́n parapọ̀ ní pápá ìṣeré ńlá ti MKO l'Abẹ́òkúta láti wo bí àwọn ilé mẹ́rin tí ó ń díje nínú ìdíje náà tí a ti rí ilé blue green red àti yellow aláwọ̀ òféèfé tí wọ́n ti ń kóra wọn jọ tí wọ́n sì ń tiraka láti gba àmì ẹ̀yẹ ti ìdíje náà nínú àwọn kan àwọn eré ìdíje eléyìí tí ó wà níbẹ̀. eré ìdárayá yìí ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú yíyan bí ológun níbi tí àwọn ìdílé mẹ́rin ọ̀hún ti fọmọyọ lónìrànràn ti eré eré sísá àti àwọn eré mìíràn bẹ́ẹ̀. lẹ́yìn gbogbo ètò náà ilé aláwọ̀ òféèfé ìyẹn yẹ́lò ni ó gbé ipò kíní nígbà tí ilé aláwọ̀ pupa red gbé ipò kejì nígbà tí aláwọ̀ blue house gba ipò kẹta tí wọ́n gbé ètò yìí kalẹ̀ ṣàlàyé pé eré ìdárayá yàtọ̀ sí pé ó máa ń mú kí àwọn èwe nífẹ̀ẹ́ ara wọn kí wọ́n sì jọ ṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni ó ti so èso rere níbi tí wọ́n ti rí àwọn tí wọ́n mọ eré ìdárayá náà ṣe dáadáa tí wọ́n sì jẹ́ tálẹ́ǹtì gidi níbi eré náà. ó jẹ́ kí ara wọn dàgbà kí wọ́n ṣeré wọ́n ṣeré ìdárayá ara wọn dàgbà wọ́n bá ara wọn fọwọ́ sowọ́ pọ̀ gẹ́gẹ́ bíi pé a jọ wà nínú ilé kan náà. nípasẹ̀ ẹ inter house sport báyìí eré onílé-julé báyìí òun la máa ń rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ irú àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n ní ẹ̀bùn láti sáré àbí láti fò so nǹkan tí irú ètò báyìí nǹkan tó wà fún nìyẹn kàdé ti ṣe. àwọn akẹ́kọ̀ọ́ wá ṣàlàyé pé ayọ̀ ìdùnnú àti bí nǹkan ṣe lọ nínú ètò ìdíje onílé-ń-jilé ti ilé ẹ̀kọ́ wọn yìí ni yóò wà nírántí wọn fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Yẹmi Dalemu ló jábọ̀ ìròyìn.